ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ó ní ìgbé ọwọ́ léni apá kẹta a ó kà látinú ìwé Hébérù orí kẹfà. ẹsẹ̀ ìkíní àti ìkejì ó kà báyìí pé nítorí náà ẹ jẹ́ kí a pa ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìsìn ìgbàgbọ́ tì kí a lati láti kọ́ ti tí ó jinlẹ̀ kí a má tún máa fi ìpìlẹ̀ lélẹ̀ mo ipile bí ẹ̀kọ́ nípa ìrònúpìwàdà kúrò nínú àwọn ise tí ó yọrí sí ikú ẹ̀kọ́ nípa igbagbo nínú olorun ẹ̀kọ́ nípa ìrìbọmi ìgbé lé ènìyàn lórí àjíǹde kúrò nínú òkú àti ìdájọ́ ìkẹyìn ọ̀rọ̀ arákùnrin bẹ́ẹ̀nì tí ó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ arábìnrin kẹ́mi ti sú bẹ́ẹ̀ ni ó jẹ́ eléyìí tí ó mú ìpòrúru ọkàn àti ìjákulẹ̀ bá ọkàn rẹ̀ nítorí wípé àlùfáà tàbí olùṣọ́ àgùntàn ni arákùnrin bẹ́ẹ̀nì arákùnrin bẹ́ẹ̀ni a máa kó obìnrin bẹ́ẹ̀ òpùrọ́ ni nígbà tí ara Kẹ́mi ò gbà mọ́ ṣe ni ó ṣe àwárí ìjọ tí ó yàn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí ó sì fi sùn àwọn adarí ìjọ náà wọ́n fi arábìnrin arákùnrin bẹ́ẹ̀nì sí abẹ́ ìjìyà wọ́n sì gba oyè àlùfáà ní ọwọ́ rẹ̀ títí tí ìrònúpìwàdà rẹ̀ yóò fi hàn dé ó jẹ́ ìjákulẹ̀ àti ẹ̀gàn fún ìjọ náà nítorí nísinsìnyí wọ́n ti mọ orúkọ wọn mọ àwọn ìwà búburú àti orúkọ búburú bẹ́ẹ̀nì wọ́n wá mọ̀ wípé nípa ti bẹ́ẹ̀nì ṣe ni wọ́n kánjú jù láti gbé ọwọ́ lé lórí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn nínú ìwé Tímótì kínní orí karùn-ún ẹsẹ̀ kejìlélógún paul paláṣẹ fún timothy láti má kánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni lórí kí a má bàa mọ́mọ́ ẹ̀ṣẹ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kẹ́mi lè ran bẹ́ẹ̀nì lọ́wọ́ nípa fífi sùn àwọn ẹni tí ó gbé ọwọ́ lé lórí tí wọ́n sì yàn gẹ́gẹ́ bí àlùfáà nítorí wípé ó ní ìpè lórí ayé rẹ̀ ó sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí ó dá wà ní òní kan a lè nípa èyí wá lọ sí àjọ kìrìsìtẹ́nì eléyìí tí a mọ̀ mọ́ tí ó sì ń jíṣẹ́ fún lẹ́yìn àkókò ìbániwí arákùnrin bẹ́ẹ̀ni a dá padà gẹ́gẹ́ bí olùṣọ́ ó sì wá jẹ́ ẹni tí ó mọre tí ó sì yí padà ní tòótọ́ lẹ́yìn tí ó ti la àwọn àkókò ìbániwí yìí kọjá eléyìí sì mú ìpadàbọ̀sípò rẹ̀ kún ní pípé ẹ máa rọ lónìí ká máa rántí wípé iṣẹ́ ìgbọ́wọ́lé ènìyàn lórí nígbà tí òye rẹ̀ bá yé wa ní tòótọ́ yóò máa kó àwọn àgùntàn Ọlọ́run yọ kúrò lọ́wọ́ àwọn ìkookò àti àwọn ìkookò tí ó ń wọ aṣọ àgùntàn káàkiri tí ẹnìkan bá wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run tí àjọ àwọn ọmọ ọlọ́run eléyìí tó ti wá tí kò lè fi ọwọ́ sọ̀yà ohun tí wọ́n dúró fún ó jẹ́ àmì ohun búburú àdúrà àyọkà látinú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tòní èyí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa lónìí bí a ṣe ń ṣe àyọkà ojoojúmọ́ yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ fún àkókò yìí níwòye ọdún tí ń bọ̀ ẹ ó ti kà májẹ̀mú tuntun jálẹ̀ láòkà láti níwe Matthew orí kẹjọ títí dé orí kẹwàá ẹ máa bá wa kà lọ. Matthew orí kẹjọ nígbà tí jésù sọ̀kalẹ̀ láti orí òkè ọ̀pọ̀ àwọn ènìyàn ń tẹ̀lé e. ẹnìkan tí ó ní àrùn ẹ̀tẹ̀ sì wá ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. alàgbà bí o bá fẹ́ o lè sọ ara mi di mímọ́. jésù bá na ọwọ́ rẹ̀ ó fi kàn án ó ní. mo fẹ́ kí ara rẹ di mímọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ ni àrùn ẹ̀tẹ̀ náà bá kúrò lára rẹ̀ jésù wá sọ fún un pé. má sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn àlùfáà kí o ṣe ìrúbọ gẹ́gẹ́ bí Mósè ti pa á láṣẹ bí ẹ̀rí fún wọn pé ara rẹ ti dá. nígbà tí Jésù wọ ìlú Kápánáhùn ọ̀gágun kan tí ó ní ọgọ́rùn-ún ọmọ ogun lábẹ́ rẹ̀ tọ̀ wá ó ń bẹ̀ẹ́ ó ní. alàgbà ọmọ ọ̀dọ̀ mi kan wà nínú ilé tí àrùn ẹ̀gbà ń dà láàmú ó sì ń joró gidigidi. Jésù bá sọ fún un pé. wọ́n wá wọ́n sì wò ó sàn ṣùgbọ́n ọ̀gágun náà dáhùn pé. alàgbà èmi kò yẹ ní ẹni tí ìwọ ìbá wọ inú ilé rẹ̀ sáà sọ gbólóhùn kan ara ọmọ ọ̀dọ̀ mi yóò sì dá nítorí ẹni tí ó wà lábẹ́ àṣẹ ni èmi náà mo ní àwọn ọmọ ogun lábẹ́ mi bí mo bá sọ fún ọ̀kan pé lọ yóò lọ ni bí mo bá sọ fún òmíràn pé wá yóò sì wá bí mo bá sọ fún ẹrú mi pé ṣe èyí yóò ṣe é ni. nígbà tí jésù gbọ́ ẹnu yà ó sọ fún àwọn tí ó ń tẹ̀lé e pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé n kò rí irú ìgbàgbọ́ báyìí ní Ísírẹ́lì pàápàá mo tún ń sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò wá láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn wọn yóò bá abrahamu àti Ísáàkì àti Jákọ́bù jẹun ní ìjọba ọ̀run ṣùgbọ́n àwọn ọmọ ìjọba ọ̀run ni a ó tì jáde sínú òkùnkùn biribiri níbi tí ẹkún àti ìpayín keke yóò wà. jésù bá sọ fún ọ̀gágun náà pé. máa lọ gẹ́gẹ́ bí o ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí ó rí fún ọ. ara ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì dá ní àkókò náà gan-an. nígbà tí jésù wọ inú ilé pétérù ó rí ìyá ìyàwó pétérù tí ibà dádùbúlẹ̀ jésù bá fi ọwọ́ kàn án lọ́wọ́ ibà náà sì fi sílẹ̀ ó bá dìde ó bá tọ́jú oúnjẹ fún un nígbà ó di ìrọ̀lẹ́ wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹnu ni ó fi lé àwọn ẹ̀mí náà jáde ó sì tún wo gbogbo àwọn tí ara wọn kò dá sàn báyìí ni ọ̀rọ̀ tí wòlíì àìsáyà sọ ṣẹ nígbà tí ó sọ pé. òun fúnra rẹ̀ ni ó mú àìlera wa lọ ó sì gba ìsan wa fún wa. nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n yí i ká ó pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n kọjá sí òdì kejì òkun amòfin kan wá sọ́dọ̀ rẹ̀ ó sọ fún un pé olùkọ́ni mo fẹ́ máa tẹ̀lé ọ níbikíbi tí o bá ń lọ jésù wí fún un pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé orí rẹ̀ lé. ẹlòmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. alàgbà jẹ́ kí n kọ́ lọ sìnkú bàbá mi. ṣùgbọ́n jésù sọ fún un pé. ìwọ tẹ̀lé mi jẹ́ kí àwọn òkú máa sin òkú ara wọn. jésù wọ ọkọ̀ ojú omi kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tẹ̀lé e ìgbì líle kan sì dé lójú omi òkun ó pọ̀ tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé omi fẹ́rẹ̀ bo ọkọ̀ ṣùgbọ́n jésù sùn lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá lọ jí wọ́n ní. olúwa gbà wá là à ń ṣègbé lọ. ó bá sọ fún wọn pé. ẹ ti ṣe lójó bẹ́ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ kékeré wọ̀nyí. ó bá dìde ó bá afẹ́fẹ́ àti òkun wí ìdákẹ́rọ́rọ́ ńlá bá dé ẹnu ya àwọn ènìyàn náà wọ́n ní. irú ènìyàn wo ni èyí tí afẹ́fẹ́ àti òkun gbọ́ràn sí i lẹ́nu. nígbà tí ó dé òdì kejì òkun ní ilẹ̀ àwọn ará gádàrà àwọn ọkùnrin méjì tí wọ́n ní ẹ̀mí èṣù jáde láti inú ìtẹ́ òkú wọ́n wá pàdé rẹ̀ wọ́n le tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé kò sí ẹni tí ó lè gba ọ̀nà ibẹ̀ kọjá wọ́n bá kígbe pé. kí ni ó pa tàwa ti rẹ pọ̀ ìwọ ọmọ ọlọ́run ṣé o dé láti wá dà wá láàmú ṣáájú àkókò wa ni. agbo ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́dẹ̀ kan wà tí wọ́n ń jẹ lókèèrè àwọn ẹ̀mí èṣù náà bá bẹ jésù pé. bí ó bá lé wa jáde lé wa lọ sínú agbo ẹlẹ́dẹ̀ ọ̀hún ni. jésù bá wí fún wọn pé ẹ lọ wọ́n bá jáde lọ sínú àwọn ẹlẹ́dẹ̀ gbogbo agbo ẹlẹ́dẹ̀ bá dorí kọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè náà wọ́n sáré lọ wọ́n sì rì sómi àwọn tí wọ́n ń tọ́jú agbo ẹlẹ́dẹ̀ bá sá kúrò níbẹ̀ wọ́n lọ sí àárín ìlú wọ́n lọ ròyìn gbogbo ohun tí ó ṣẹlẹ̀ àti ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn tí ó ní ẹ̀mí èṣù gbogbo ìlú bá jáde lọ pàdé Jésù nígbà tí wọ́n rí i wọ́n bẹ̀ ẹ́ pé kí ó jọ̀wọ́ kí ó kúrò ní agbègbè wọn. Mátíù orí kẹsàn-án Jésù wọ inú ọkọ̀ ó rékọjá sí òdìkejì òkun ó bá dé ìlú ara rẹ̀ àwọn kan bá gbé arọ kan wá ó dùbúlẹ̀ lórí ibùsùn nígbà tí jésù rí ìgbàgbọ́ wọn ó sọ fún arọ náà pé. ṣe ara gírí ọmọ adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. àwọn amòfin kan ń rò nínú ara wọn pé. ọkùnrin yìí ń sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run. ṣùgbọ́n jésù mọ èrò inú wọn ó bá bi wọ́n pé. kí ló dé tí ẹ fi ń ro èrò burúkú nínú ọkàn yín èwo ni ó rọrùn jù láti sọ pé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ni tàbí láti sọ pé dìde kí o máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní àṣẹ ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn ni. nígbà náà ni ó wá wí fún arọ náà pé. dìde gbé ibùsùn rẹ máa lọ sí ilé rẹ. arọ náà bá dìde ó lọ sí ilé rẹ̀ ẹ̀rù bà àwọn ènìyàn tí wọ́n ń wo ohun tí ó ṣẹlẹ̀ wọ́n fi ògo fún ọlọ́run tí ó fi irú àṣẹ bẹ́ẹ̀ fún ènìyàn nígbà tí jésù kúrò níbẹ̀ ó rí ọkùnrin kan tí ó ń jẹ́ matthew tí ó jókòó níbi tí ó ti ń gba owó òde ó wí fún un pé. máa tẹ̀lé mi. kíá ó bá dìde ó ń tẹ̀lé e matthew ṣe àsè ní ilé rẹ̀ ọ̀pọ̀ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wá tí wọ́n ń bá jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jẹun nígbà tí àwọn farisí rí i wọ́n bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. kí ni ṣe tí olùkọ́ yín fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun nígbà tí jésù gbọ́ ó ní. àwọn tí ara wọn le kò nílò oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dá ẹ lọ kọ́ ìtumọ̀ gbólóhùn yìí ọlọ́run sọ pé àánú ṣíṣe ni mo fẹ́ kì í ṣe ẹbọ rírú nítorí náà kì í ṣe àwọn olódodo ni mo wá pè bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀. nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn johannu wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé kí ló dé tí àwa àti àwọn Farisí ń gbààwẹ̀ ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ kì í gbààwẹ̀. Jésù dá wọn lóhùn pé. àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó kò lè máa ṣọ̀fọ̀ níwọ̀n ìgbà tí ọkọ ìyàwó bá wà lọ́dọ̀ wọn àkókò ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn wọn yóò máa gbààwẹ̀ nígbà náà kò sí ẹni tí í fi ìrèpé aṣọ titun tí kò tí wọ omi rí lẹ̀ ògbólógbòó ẹ̀wù bí bẹ́ẹ̀ kọ́ rèé pé aṣọ titun náà yóò súnkì lára ògbólógbòó ẹ̀wù náà yíya rẹ̀ yóò wá burú ju ti àkọ́kọ́ lọ kò sí ẹni tí fi ọtí titun sínú ògbólógbòó àpò awọ bí bẹ́ẹ̀ kọ́ ògbólógbòó àpò awọ náà yóò bẹ́ẹ̀ àti ọtí àti àpò yóò sì ṣòfò ṣùgbọ́n nínú àpò awọ titun ni à ń fi ọtí titun sí àti ọtí àti àpò yóò wà ní ìpamọ́ bí jésù ti ń sọ ọ̀rọ̀ yìí fún wọn ìjòyè kan wá ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. ọmọdébìnrin mi ṣẹ̀ṣẹ̀ kú nísinsìnyí ni ṣùgbọ́n wá gbé ọwọ́ rẹ lé e, yóò sì yè. jésù bá dìde ó ń tẹ̀lé e lọ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ obìnrin kan wà tí nǹkan oṣù rẹ̀ kò tètè darí fún ọdún méjìlá ó gba ẹ̀yìn wá ó fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ jésù nítorí ó ń sọ nínú ọkàn rẹ̀ pé bí mo bá sáà ti lè fi ọwọ́ kan etí aṣọ rẹ̀ ara mi yóò dá. jésù bá yí padà ó rí obìnrin náà ó ní. ṣe ara gírí ọmọbìnrin ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá. ara obìnrin náà bá dá láti àkókò náà lọ nígbà tí jésù dé ilé ìjòyè náà ó rí àwọn tí wọ́n ń fún fèrè àti ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń ké ó ní. ẹ sún sẹ́yìn nítorí ọmọdé náà kò kú ó ń sùn ni wọ́n bá ń fi ṣe ẹlẹ́yà lẹ́yìn tí ó ti lé àwọn ènìyàn jáde ó wọ inú ilé ó mú ọmọbìnrin náà lọ́wọ́ ọmọbìnrin náà bá dìde òkìkí rẹ̀ kàn ká gbogbo agbègbè náà nígbà tí Jésù kúrò níbẹ̀ àwọn afọ́jú méjì kan tẹ̀lé e wọ́n ń kígbe pé. ọmọ Dáfídì ṣàánú wa. nígbà tí ó wọ inú ilé àwọn afọ́jú náà tọ̀ ọ́ lọ Jésù bi wọ́n pé ǹjẹ́ ẹ gbàgbọ́ pé mo lè wò yín sàn? wọ́n dá a lóhùn pé. bẹ́ẹ̀ ni olúwa. ó bá fi ọwọ́ kàn wọ́n lójú ó ní. kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. ojú wọn bá là jésù wá kìlọ̀ fún wọn gidigidi ó ní. ẹ má jẹ́ kí ẹnikẹ́ni mọ̀. ṣùgbọ́n nígbà tí wọ́n jáde ńṣe ni wọ́n ń pòkìkí rẹ̀ káàkiri gbogbo agbègbè náà bí àwọn afọ́jú náà ti jáde bẹ́ẹ̀ ni àwọn kan mú ọkùnrin kan tí ẹ̀mí èṣù mú kí ó yadi wá sọ́dọ̀ Jésù ṣùgbọ́n bí ó ti lé ẹ̀mí èṣù náà jáde ni odi náà bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ẹnu ya gbogbo àwọn ènìyàn wọ́n ń sọ pé. a kò rí irú èyí rí ní Ísírẹ́lì. ṣùgbọ́n àwọn Farisí ń sọ pé. agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Jésù rìn kiri ní gbogbo àwọn ìlú àti àwọn ìletò ó ń kọ́ àwọn ènìyàn nínú àwọn ilé ìpàdé ó ń wàásù ìyìn rere ìjọba ọlọ́run ó sì ń wo oríṣiríṣi àrùn àti àìlera sàn nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn náà àánú wọn ṣe é nítorí wọ́n dàbí àgùntàn tí kò ní olùṣọ́ tí ọkàn wọn dààmú tí ó sì rẹ̀wẹ̀sì ó bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. àwọn ohun tí ó tó kórè pọ̀ nínú oko ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ kò pọ̀ nítorí náà ẹ bẹ̀ olúwa ìkórè kí ó rán àwọn òṣìṣẹ́ sí ibi ìkórè rẹ̀ matthew orí kẹwàá jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá sọ́dọ̀ ó fún wọn ní àṣẹ láti máa lé àwọn ẹ̀mí èṣù jáde àti láti máa ṣe ìwòsàn oríṣiríṣi àrùn àti àìsàn orúkọ àwọn àpọ́stélì méjìlá náà nìwọ̀nyí símónì tí ó tún jẹ́ pétérù àti áńdérù arákùnrin rẹ̀ lẹ́yìn náà jákọ́bù ọmọ sébédè àti johannu arákùnrin rẹ̀ fílípì àti bartolomeu tómásì àti matthew agbowó òde jacob ọmọ aveu àti tadiu simoni ará kenani àti judasi iskariotu ẹni tí ó fi jésù fún àwọn ọ̀tá rẹ̀ àwọn méjìlá yìí ni jésù rán níṣẹ́ ó pàṣẹ fún wọn pé. ẹ má gba ọ̀nà ìlú àwọn tí kì í ṣe júù lọ bẹ́ẹ̀ ni kí ẹ má wọ ìlú àwọn ará samaria kàkà bẹ́ẹ̀ ẹ tọ̀ àwọn àgùntàn ilé israẹli tí ó sọnù lọ. bí ẹ ti ń lọ ẹ máa wàásù pé ìjọba ọ̀run súnmọ́ tòsí ẹ máa wo aláìsàn ẹ máa jí àwọn òkú ẹ máa sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ ẹ máa lé àwọn ẹ̀mí èṣù jáde ọ̀fẹ́ ni ẹ rí agbára wọ̀nyí gbà ọ̀fẹ́ fi owó wúrà tàbí fàdákà tàbí idẹ sínú àpò yín ẹ má mú àpò tí wọ́n fi ń ṣagbe lọ́wọ́ lọ ẹ má mú ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ méjì ẹ má wọ bàtà bẹ́ẹ̀ ni kí ẹ má mú ọ̀pá lọ́wọ́ oúnjẹ òṣìṣẹ́ tọ́ sí i bí ẹ bá dé ìlú tàbí ìletò kan ẹ fẹ̀sọ̀ wádìí bí ẹni tí ó yẹ kan bá wà níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ ó fi kúrò níbẹ̀ nígbà tí ẹ bá wọ inú ilé kan lọ ẹ kí wọn pé àlàáfíà fún ilé yìí bí ẹnikẹ́ni tí ó yẹ bá wà nínú ilé náà kí àlàáfíà tí ẹ ṣe kí ó wà níbẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kí àlàáfíà tí ẹ ṣe kí ó padà sọ́dọ̀ yín bí ẹnìkan kò bá gbà yín sílé tàbí tí kò bá fetí sí ọ̀rọ̀ yín ẹ jáde kúrò nínú ilé tàbí ìlú náà kí ẹ gbọn eruku ẹsẹ̀ yín sílẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò sọ fún ilẹ̀ Sódómù àti ti Gòmórà ní ọjọ́ ìdájọ́ ju ìlú náà lọ ẹ ṣe àkíyèsí pé mo ń rán yín lọ bí àgùntàn sáàrin ìkookò nítorí náà ẹ gbọ́n bí ejò kí ẹ sì níwà tútù bí àdàbà ẹ kíyèsára lọ́dọ̀ àwọn ènìyàn nítorí wọn yóò fà yín lọ síwájú ìgbìmọ̀ láti fẹ̀sùn kàn yín wọn yóò nà yín nínú àwọn ilé ìpàdé wọn wọn yóò mú yín lọ jẹ́jọ́ níwájú àwọn gómìnà àti níwájú àwọn ọba nítorí tèmi kí ẹ lè jẹ́rìí mi níwájú wọn àti níwájú àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Júù nígbà tí wọ́n bá mú yín lọ fún ìdájọ́ ẹ má dààmú nípa ohun tí ẹ ó sọ tàbí bí ẹ ó ti sọ ọ́ nítorí Ọlọ́run yóò fi ohun tí ẹ ó sọ fún yín ní àkókò náà nítorí kì ṣe ẹ̀yin ni yóò máa sọ̀rọ̀ ẹ̀mí baba yín ni yóò máa sọ̀rọ̀ nínú yín arákùnrin yóò fi arákùnrin rẹ̀ fún ikú pa baba yóò fi ọmọ rẹ̀ fún ikú pa àwọn ọmọ yóò gbógun ti àwọn òbí wọn wọn yóò fi wọn fún ikú pa gbogbo ènìyàn ni yóò kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá fara dà á títí dé òpin òun ni a ó gbàlà bí wọ́n bá ṣe inúnibíni yín ní ìlú kan ẹ sá lọ sí ìlú mìíràn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ kò ní tí ì ya gbogbo ìlú Ísírẹ́lì tán kí ọmọ ènìyàn tó dé ọmọ ẹ̀yìn kò ju olùkọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹrú kò ju olúwa rẹ̀ lọ ó tó fún ọmọ ẹ̀yìn bí ó bá dàbí olùkọ́ rẹ̀ ó tó fún ẹrú bí ó bá dàbí olúwa rẹ̀ bí wọ́n bá pe baálé ilé ní bélísébúùbù kí ni wọn yóò pe àwọn ẹni tí ó ń gbé inú ilé rẹ̀ nítorí náà ẹ má bẹ̀rù àwọn ènìyàn kò sí ohun tí ó wà ní ìpamọ́ tí kò ní farahàn kò sì sí ohun àṣírí tí a kò ní mọ̀ ohun tí mo sọ fún yín níkọ̀kọ̀ ẹ sọ ní gbangba ó tí wọ́n yọ sọ fún yín ẹ kéde rẹ̀ lórí òrùlé ẹ má bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara yín tí wọn kò lè pa ẹ̀mí yín ẹni tí ó yẹ kí ẹ bẹ̀rù ni ọlọ́run tí ó lè pa ẹ̀mí àti ara run ní ọ̀run àpáàdì ṣebí méjì kọ́bọ̀ ni wọ́n ń ta ológoṣẹ́ síbẹ̀ ọ̀kan nínú wọn kò lè jábọ́ sílẹ̀ lẹ́yìn bàbá yín gbogbo irun orí yín ni ó níye nítorí náà ẹ má bẹ̀rù ẹ níye lórí púpọ̀ ju ológoṣẹ́ lọ nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn èmi náà yóò jẹ́wọ́ rẹ̀ níwájú bàbá mi tí ń bẹ lọ́run ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sẹ́ mi níwájú ènìyàn èmi náà yóò sẹ́ ẹ níwájú bàbá mi tí ń bẹ lọ́run ẹ má rò pé mo mú àlàáfíà wá sáyé n kò mú àlàáfíà wá idà ni mo mú wá nítorí mo wá láti dá ìyapa sílẹ̀ láàrin ọmọkùnrin àti bàbá rẹ̀ láàrin ọmọbìnrin àti ìyá rẹ̀ àti láàrin ìyàwó àti ìyá ọkọ rẹ̀ ará ilé ẹni ni ọ̀tá ẹni ẹni tí ó bá fẹ́ràn bàbá tàbí ìyá rẹ̀ jù mí lọ kò yẹ ní tèmi ẹni tí ó bá fẹ́ràn ọmọ rẹ̀ ọkùnrin tàbí obìnrin jù mí lọ kò yẹ ní tèmi bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí kò bá gbé àgbélébù rẹ̀ kí ó máa tẹ̀lé mi kò yẹ ní tèmi ẹni tí ó bá sì fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi yóò jèrè rẹ̀ ẹni tí ó bá gbà yín èmi ni ó gbà ẹni tí ó bá sì gbà mí ó gba ẹni tí ó fi iṣẹ́ rán mi ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò gba èrè tí ó yẹ wòlíì ẹni tí ó bá gba olódodo ní orúkọ olódodo yóò gba èrè olódodo ẹnikẹ́ni tí ó bá fún ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn mi yìí tí ó kéré jùlọ ní ife omi tútù mu nítorí pé ó jẹ́ ọmọ ẹ̀yìn mi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò ní pàdánù èrè rẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.